وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من الزفاية الله كان تبان بير لا تسير وشاب يلي أبي باكيت لو تجيبين gbogbo musulumi ẹ̀ka mójútó sìn wa àwọn gbọ́dọ̀ fẹ̀sìn wa ṣeré ẹ̀sìn wa òun náà ní nǹkan àní wa eléyìí tí ó pàtàkì jù téèyàn bá ti mójútó rẹ̀ kò sí nǹkan kan tó ní ẹ sì máa ń gbé Islam ó yàtọ̀ sí gbogbo nǹkan ní gédégédé kò sí tàbí ṣùgbọ́n kí àwọn èèyàn tó pọ̀ jù láyé wọn sí lórí Islam ẹ̀kọ́ wá sí lórí Islam wọn kò gbọ́dọ̀ tán ọmọ mùsùlùmí jẹ o kó nà wá jẹ kó fi Islam sílẹ̀ nítorí pé Ọlọ́run bá ti sọ ó ní wọn máa ń kẹrù náà sí wàlẹ́ wò xarọ́sọ̀ bí mọ̀mìnì ẹ̀dùn pọ̀jù nínú àwọn èèyàn wọ́n dàgbé tó kó gbìyànjú láti fi kó àdé mùsùlùmí wọn àní dé mùsùlùmí wọn nítorí pé ọmọ aná ọ̀pọ̀ bàjẹ́ ju ọmọ àlùjáná lọ tòbó lèmi àti ẹ láti ìjọ kan nínú ọmọ àlùjáná ńlọ yẹ ká máa dùn òun yóò wọ ọba òkè fẹrí kó ṣe ntọ́ba rí òpè rà rẹ̀ kófúrò rẹ̀ gbọ́dọ̀ jọ́ lójú débi kí wọn wà fi Islam sílẹ̀ wọn kpọ́ bàjẹ́ ndí kékeré yìí wọn ànìkè wọn ànìkè wọn sì kọ́ nínú ẹgbẹ́ anamọ̀nà rẹ̀ àtọ́nà ọ̀sọ̀fà nàbí Adam alayhi salam tọ́jú ọ̀gbìn dàgbìyàrá ike akhrij ba'tha an-nar min dhurriyyati yọ àwọn ọmọ náà sọ́tọ̀ ní àwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ rẹ yóò ní ay rabbi ma ba'tha an-nar lọ́lú ẹlẹ́dàá mi àwọn ta lọ́mọ náà bò ní sí dáhùn ọlọ́wọ́ bá sọ pé nínú gbogbo ẹgbẹ̀rún kan ẹ ẹnìkan lọ sí àlùjànnà ẹgbẹ̀rún kíkan lọ sínú náà jahannam tòtórí délé ìkọ̀yà wa lẹ́nu àwọn àtúkò oríire ti Islam tọ́lọ̀ fún wa ṣe ọlọ́nkọ́ má bàjẹ́ mọ́ wa lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá gbọ́ nípa tọ́lọ̀ fúnra mi wọ́n á jẹ́ Yahudi aw Nasrani thumma la yu'minu billadhi ataytu bihi illa dakhala an-nar ẹnìkan ò ní gbọ́ nípa tó lọ́n fi ràn mí onítọ̀hún ajẹ́ Yahudi àbí Nasara ó wá pọ̀ láti gba tó lọ́n fi ràn mí gbọ́ àkókòjọ́ pé yọ wọ̀ náà anábìsì ni as-sadiq al-masduq olódodo tí èso nǹkankan àfòdodo táyì tí gbọ́rọ̀ rẹ̀ ti bá mi ìjòdodo lọ ńlọ́ba sọ̀rọ̀ báyìí torí ẹ̀ adúpẹ́ fọlá àforíire ti islam tọ́lọ̀ ti sèké wa mímọ àti wa kọ́ ọgbọ́n wa kọ́ kọ́lọ́ mọ́ ti padà fún wa káìdá torí ẹ̀ ẹ̀ríkẹ́ nínú islam as-salat náà ní salat az ní zakat as ní siyam al ní hajj. والتوحيد هو التوحيد أبا جدد أبا جفف أبا جل أبا جلد أنا تريد إمام واقني مدينة أو أنبو ألد أبي إمام واقني مكة يبو ألد wọ́n pe gbogbo ara ẹgbẹ́ ẹjọ́ àpéjọ nítorí pé original solat láwa sí lẹ́yìn ìmáàmù wa tí ìta ti ṣe bọ̀ tẹ́lẹ̀ àdàmàdì sọ láti sọ̀rọ̀ pé yé wa aha nítorí pé àlùfáà kò sẹ́tàn jẹ́ mẹ́ ìtẹ̀jẹ̀ náà ló kú káàtà gbogbo fábáraka àti ká máa fẹ́rọ́ látẹ́kù torí àdúgbò sọ̀rọ̀ ó sì ti tó kíkíkí àwọn ẹni tí wọ́n tàjẹ́ náà ti gbà ṣùgbọ́n súnà ọlọ́run nítorí bá mú nọ́mbà pé ó kò rí kò sí náà ni ó fìdí rẹ̀ kọlọ mọdà wò mú nọ́mbà tí ọdà torí ẹ abẹlẹ wọn bẹ lẹdà fáwọn tó sí nà kódà kókó tẹ káwọn náà gba Islam wọn mọ bàa jọ máa ná àti bẹlẹ wọn fáwọn tó ti mọnà tí ń ṣe Islam kọlọ wọn bá kọ́ máa sìn wọn lọ́nà kọlọ wọn ọjọ́ ká parí ní ìbò padà sí wa ìjọba níbi èrò tó alẹ́ kò fẹ́. aleykum salaam. gẹ́gẹ́ bí ti ẹ̀sìn ìgbà lápẹ̀ tó ti jẹ́ ìtura sábà wà lórí ẹ̀mí lọ́pọ̀ ọ̀gbà jùlọ ìlú ìpayà. pé nínú àwọn tí ọlọ́run fún ara wọn dáyẹ̀ jáde nínú ayé àgbà nínú ayé àti rí wọn kò tẹ́sìn àwọn ẹ̀jẹ̀ òsì máa jẹ́ ìnira lórí síwájú láti mú ẹni bá ọ̀nà láti pè mọ́ àwọn tó ń sọ pé ìjọ ọlọ́run tó mọ́ ojú olùdó ló ń láàrin àwọn bá tó ń lọ ìpapò ìjọ nínú ayé náà tó pé àwọn ọ̀nà tí wọ́n ń pọ̀ kẹ bá tó fẹ́ lórí àwọn náà bá tó yìí padà àwọn náà bá tó ọmọ ní kó sọ fún pé mú ìwé olùkọ́ lè ṣe mọ àwọn ọ̀fẹ́ yẹn wá dàbí pé ilé ìwé wà á lọ́nà bí ilé ìgbà kábà lọ mọ̀ náà. ẹnì ta tọrọ wọn jáde bákan méjì mẹ́ta ni ọ̀rọ̀ wọn inú kọ́ yẹ pé bàbá wa màmá wa àmọ́ wọn ní mùsùlùmí gidi tí wọ́n fi gbó bọyọ̀ nínú ìsìláàmù wa orí ńlá lọ́lọ́run ti fún ọmọ tó bá jọ ọmọ rú àwọn bàbá màmá yìí oríṣi kejì ó ní bàbá tá a mọ̀ ní mùsùlùmí ṣùgbọ́n lọ́bẹ̀ ẹ̀yọ̀ kẹ́kẹ́ wọn ti da lóru papọ̀ mọ́sápà gbogbo jágbajàgba gbogbo pálapàla tó máa ń ba ìsìláàmù jẹ́ mọ́yàn lọ́wọ́ ń bẹ lọ́wọ́ wọn oògùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ń bẹ lọ́wọ́ wọn wọ́n ti láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n gbóògùn gbọ́ jù bẹ́ẹ̀ lọ eléyìí tó ti yọ àyànkó nù ìsìláàmù gẹ́bí yóò ti ṣe jẹ́ ìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn mùsùlùmí wákẹ́ bẹ́ẹ̀ lèèyàn bá bàbá àtìyá rẹ̀ oríṣi kẹta wọn náà lẹ́tọ́ yìí tẹ̀sí mùsùlùmí rárá ló kọ gan àbí anything ìkọjọ pé ọlọ́yà dé ni sàngólàdé ìgbó sì dọ́mọ lẹ́yìn pọ́ọ̀lù ló bí wọ tó ọjọ́ mùsùlùmí kò sí tàbí ṣùgbọ́n èyí yòówó lè jẹ́ nínú ìkíni kejì kẹta àdánwò náà ní fọmà tí bàbá rẹ bá jẹ́ nítorí lẹ́sìn gidi àdánwò ní fún wa nípa pé ṣé ìwọ ọmọ náà wọn náà jẹ́ lẹ́sìn gidi nítorí kékeré ṣe bàbá nìkan náà lọ̀rọ̀ taba yìí máa tabọ́ ọmọ náà ẹ̀rọ pọ̀lọpọ̀ òbí ní ìsìn tí kò mọ́ wàhálà pẹ̀lú àwọn ọmọ nítorí pé bàbá ń fẹ́ kọ́ ọmọ sẹ̀sìn ọmọ ọ̀fẹ́ sẹ̀sìn náà tún lè lẹ́yìn tọ́ bàbá tó wá jẹ́ pé ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ní islam tiẹ̀ kìí ṣe islam gidi gbogbo tẹ́ bá ń bá ru bàbá yẹn sọ ẹ rí i pé apálẹ̀tì rẹ̀ ọmọ bọ́ sí torí pé bàbá yẹn ọmọ fi hàn yín pé a kì ma ìyẹ́ ẹ̀sọ́ ju ẹ̀sọ́ lọ àwọn ò lè gbé ọ sínú islam kó tó wá jẹ́ pé ọ fẹ́ sọ fáwọn pọ̀ mọ́ ń islam ju àwọn táwọn bí ọ sínú ẹ̀ lọ kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ báwa náà la bí ọ sínú islam irú àwọn bàbá bá wọn ọlọ́ni wọn sànù yín pẹ̀lú wọn torí pé àwọn bàbá olódò wọn yẹn níta wọn bá ń wí nìkan ní ọmọ yìí wọn ògbón tí wọn bá ń bá wọn sọ wọn wọn sọ pé òdìlọ gba kínní kan mẹsì ẹsẹ àwọn alákatakítí ló ń ṣe nítorí pé àwọn ò ní ṣetán láti fi tí wọn ṣe sílẹ̀ àwọn oríṣi kẹta yẹn táwọn tẹ wàá jẹ kéfèèrè pọnbélé tí wọn ò tiẹ̀ fìgbà kan sọ fún àwọn jẹ́ mùsùlùmí rí kátẹ́ tó sọ pé ìsìláàmù ti bàjẹ́ mọ́ wọn lọ irú àwọn bàbá wọn yẹn ti wọn náà àdánwò ńlá ni àdánwò ńlá ni èyí owó ọba jẹ ẹ máa yí pé dáadáa ní kẹsì sáwọn dáadáa ní kẹsì dáadáa sáwọn òbí yín òun yóò wọ àwọn òbí yín lè máa ṣe kọ́lá ká yí pé mùsùlùmí tí ìsìláàmù wọn ò dáńgájíá ni wọn àbí kèfèrí gan apámbélé ni wọn dáadáa ní kẹsí dáadáa sí wọn nítorí pé aká làwọn wọn àwọn bàbá tí ọlẹsìn wọn aká ni wọn wọn kàn lè fún wàrà ni wọn lè da wàrà látàrí àìsí dáadáa sí wọn àwọn lè kọ dínà kọ ọ̀rọ̀ àlìjáná wọ tààràtà kọ ẹkọ kọ́kọ́ lọ fi iná ná kó tó dọmọ àlìjáná torí kófin Ọlọ́run bá ní pé dáadáa ni kó ṣe dáadáa sóbì rẹ̀ láì kò fi ti ẹ̀sìn tó bí yẹn ṣe ṣe tí ẹ kàn ní pé tó bá pè ọ lọ síbi kó wá ṣe kèfèrí sọlọ wọn gbọ́dọ̀ dá lọ ọ gbọ́dọ̀ tẹ̀lé tẹ ṣùgbọ́n ọsọ àfikún máa fi dóníyà màrúfà wàá ṣe dáadáa sí wọn nílẹ̀ ayé torí kọ́ mọ́ báyìí kọ́ fi bá tiẹ̀ jẹ́ nínú dáadáa tí èèyàn máa ń ṣe sóbì rẹ̀ dáadáa àkọ́kọ́ tí wọ́n máa àwọn òbí bá jẹ́ pé islam wọn ò dángájíá àbí kèfèrí jẹ ni wọ́n ní kò pé wọ́n wá sí di islam lẹ́yìn náà bá ti má bá wọn ẹ mọ̀ yìí pé iṣẹ́ ńlá ń bẹ wájú wa dáadáa àkọ́kọ́ tá a sì sí wọn òun náà ní pé ká sánà tí wọn fi wọn náà ká pè wọn wá sí di islam tọ́ àìwí bẹ̀ ká kú bẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tó tún fi àyà níní kọ́rọ̀ rẹ̀ láì kò játa láì kò jẹ́ ọmọkọ́mọ tó fẹ́ ya garawa ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tó lẹ̀ pé ọlọ́run lè jẹ́ kó wọn gbọ́ kó wọn gbà ẹ sì gbọ́dọ̀ gba pípé sísọ ni tiyín ẹ̀yin ò lè fi tipátipá mẹ́ni bọ̀dì tẹ́ ẹ bá wí kó tó wí gan ẹ ti pọ̀ ládùá ọlọ́run jẹ́ wọn gbọ́ kó wọn gbà ọlọ́run jọ bá wọn bí tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbà bẹ́ẹ̀ máa ṣàdúrà bá wọn. gẹ́gẹ́ bí gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn tá à ń kọ́ àwọn èèyàn tiwa náà ni a tún máa bẹ lọ́n gbogbo gbà wọ́n lọ ajáde ńlé afẹ́ lọ kọ́ àwọn èèyàn nípa ẹ̀sìn rẹ àníyàn wa ni pé ká kọ́ wọn nípa ẹ̀sìn rẹ kí wọ́n gbọ́ yìí ọlọ́run dákun jẹ́ kí wọ́n gbọ́ wáyé má jẹ́ wọ́n sì wá gbọ́ ọlọ́run dákun tí wọ́n bá gbọ́ yìí ṣe rọrùn fún wọn láti lò nítorí pé ibi tó rí retí wa náà wà ní fẹ́ni tá à ń bá sọ̀rọ̀ gbọ́ fẹ́ni tó gbọ́ kó mu lò ibi tó rí retí wa náà wà ní. yìí kàn sí pé àkàn wa sọ̀rọ̀ lásán tó bá wù ọkọ gbọ́ tó bá wù ọkọ má gbọ́ ìwọ lọ́mọ à kìí ṣe pé à ń tajà náà ẹ̀sìn ọlọ́run làwa ń sàlàyé àánú yẹn gbọ́dọ̀ wà lọ́kàn wa bíbẹ́ lọ́run yẹn gbọ́dọ̀ tún kùn ṣèdínú tó fi pé bí èèyàn kan lọ́wọ́ ó ti dọ́gba lára o. léèyàn ẹgbẹ̀rún lọ́wọ́ ó ṣe déédéé lára wa àní ti pé yàn pọ̀ ká sì sọ àní ti pé yàn pọ̀ ká bínú jáde nítorí pé èròǹgbà tiwa ni kẹ́ni tá à ń bá a sọ̀yìn ọlọ́njọ́ gbọ́ kó tọ́ba wa gbọ́ tó tọ́ba pé gbogbo èèyàn nu tó bá jẹ́ mi tó bá jẹ́ mi tẹ̀wọ̀n kó àdúrà mi ó yọ pọ̀ gan because ẹ̀yin ẹ̀yin ò lágbára láti mú lọ síbi gbígbọ́ kásìgbà ọlọ́run ló lágbára láti mú ọ̀rọ̀ tẹ̀yin sọ lọ síbi tẹ́ni tẹ́ bá sọ̀rọ̀ ó ti gbọ́ tí ó ti gbà agbára rẹ̀ sí fẹ́nìkan àfọlọ́ ìdínú abẹ́lọ̀ lẹ́yìn náà gbogbo ọmọ fẹ́ràn bàbá rẹ̀ bàbá rẹ̀ ọba àmọ́ bàbá rẹ̀ ọba àmọ́ jájúmọ́ ọba àmọ́ kẹrin mọ́ bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹ́rí ó ní ìfẹ́ bàbá rẹ̀ náà nígbà tí ìsọ máa lè wọ́n máa rí i pé fílìn pé mo fẹ́ràn bàbá mi ń bẹ́ńbì kan lára rẹ̀ tí ò fi gé dànù so ìfẹ́ tó ní sí bàbá rẹ̀ ni wọ́n máa kú ṣẹ tí wọ́n fi máa rò pé ah kò ní wù mí kí bá mi kú kọ́ ajọ kí wọ́n wọ̀ náà so ọwọ́ àmà bẹ́ lọ làákà ìtí ń lò ọgbọ́n ti ń lò tí ń fi lè bá bàbá yìí sọ̀rọ̀ tí wọ́n fi ní pé mo yájú sáwọn tí wọ́n sì fi gbọ́ tí wọ́n fi gbà ọlọ́ọ̀dà kún mi ọlọ́run sì máa ń fi yàn mánà ọlọ́run máa ń gáìdì èèyàn àdágbára kan ní àfi tọ́lọ̀ ń bá fún wa tẹ́ǹ bá ń bá wọn sọ yọ yí àyín lẹ́nu bá dùn ọ̀sẹ̀ gbà tó bàbá tó yẹ pé tó bá fẹ́ bá sọ̀rọ̀ ńgbà mi yóò ti gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ pé kí ni ìjọ fẹ́ ìyá ẹ̀ kan kò tẹ́rù tí ọba mi sọ̀rọ̀ ẹ̀ lẹ́bàá ti fi tí bàbá fara balẹ̀ ẹ dákẹ́ pé ọmọ mi ọ dákẹ́ ni máa bọ̀rọ̀ rẹ̀ ń sọ mọ́ ń gbọ́ subhanallah àmẹ́yẹ ó yẹ káwọn tó wà máa ma nǹkan kan kọ̀ọ̀rọ̀ òbí lọ́rùn àyàfẹ́ tọ́lọ̀ bá fẹ́ sànù kọ́ gbọ́ òdodo lẹ́nu ọmọ rẹ̀ kó sì ń gbọ́ òun gbà lẹ́ẹ̀kan náà àfòbí o àmọ́ òun ò ní tètè fẹ́ kọ̀ǹfẹ́sì pé sọ ni mo yí padà nítorí kó rí kọ́mọ́bà dìrù tí irú ọmọ bá dórí kọ́mọ ọmọ sí bàbá kí bàbá ọmọ àdọ̀mà sẹ́mi pé ní èrò àgbàlagbà òun ló ń yẹ kó wọ́n wà nípò ẹni tí ó máa gáìdì ẹni tó kéré sùn òun ló yẹ kó wà nípò ẹni tí ó máa instruct ẹni tó kéré sùn báwo wá ní ó ti jẹ́ kó ọmọ tá a bí mo rò pé yé wa ha so mentality làwọn fi máa gbọ́rọ̀ rẹ̀ wọ́n lọ́wọ́ àfi sùúrù fọ́rọ̀ rẹ̀ ọ̀ wá ní jó sú ọmọ. kí bá nàbí ibrahim aleyhi salam ó ti tẹsẹ pẹ̀lú bàbá rẹ̀ tí òjò sùn wọn lọ ka nínú súra yẹn ẹmí lónìí ibrahim bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ya abati ya abati ya abati ya abati wọ bàbá mi wọ bàbá mi wọ bàbá mi yẹn amúmára ń bá ibrahim ń bá léyìí tó ṣe kó gbogbo ẹni tó bá gbọ́ ó súnmọ́ kó gbọ́ kó gbà nítorí pé títí ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀ títí ń síwájú gbogbo ọ̀rọ̀ tí ń bá bàbá rẹ̀ sọ nǹkan kan ní tó pé yẹn gbọ́rù rẹ̀ kéèyàn má rọ̀ torí gbogbo ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ láyé tẹ̀sí fẹ́ kọ́kọ́ gbọ́rọ̀ yín kó lò ẹ̀yin ẹ mẹ́nu bá tó pa yín pọ̀ pẹ̀lú ẹ̀ ntọ́pọ̀ àti ẹ̀kọ́ ní kẹ́ máa sọ ah olùkọ́ mi olùkọ́ mi ẹ̀rí pé tó bá ti lérí pé tó ń bá rí ọ̀hún ó ti pè fún ọ náà ni so wọ́n sọ pé tó olùkọ́ mi olùkọ́ mi ẹ̀ ní bínú ni olùkọ́ mi ẹ̀yin náà lẹ kúkú kọ́ mi sẹ́wọ̀n pé tó bá fẹ́ ṣépè kò ní lè ṣe kí ni kò ní lè ṣépè mà bẹ́ẹ̀ náà ni tó bá sọ pé bàbá rẹ bá mi bá mi bá mi wọ́n mọ̀ kọ̀ǹsídà yìí pé ọmọ yìí báyìí gbogbo ọ̀rọ̀ tí ń sọ bó tilẹ̀ jẹ́ pé kò bá mi láàmú ṣùgbọ́n látara àánú lọ̀rọ̀ yìí ti ń jáde látara àánú lọ̀rọ̀ yìí ti ń jáde káwọn náà wá kíyè sára èèyàn mélòó nínú alọ́lẹ́kọ̀ọ́ àti bàgbàlagbà sọ̀rọ̀ pàápàá bàbá àti ìyá wa èèyàn wo bí kálukú ṣe máa ń ṣe sí bàbá ń bàbá lóde ẹ bí ẹ ṣe máa ń ṣe sí màmá ń màmá lóde tẹ́ máa ṣèṣe ọmọ tó ti ilé ẹ̀kọ́ jáde tẹ́ sì kọ́ tó gbẹ́kọ̀ọ́ bàtẹ́ bá padà délé tẹ́ fẹ́ bá bàbá àtìyá yín sọ̀rọ̀ tẹ́bí ojú egbò lílẹ̀ máa fi wo bàbá yín tẹ́bí ojú egbò lílẹ̀ máa fi wò yá yín tẹ́bí ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọmọ ni ọmọ bá ṣe bá bàbá ẹni sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọmọ ni ọmọ bá ṣe bá yẹn ni sọ̀rọ̀ tẹ́gbẹ́ ọ̀rọ̀ tí ó máa bá bàbá àtìyá rẹ̀ sọ ọ̀rọ̀ gbẹnusọ̀ ni tí wọ́n máa gbé yàrá tẹ́bí after all ẹbí bá mi ni after all ẹbí má mi ni ara alẹ́ ẹni ní bá ní màlá mòdì wèrè lára àtà lára àtà bá kọ́ ọmọ ibi tó ń ti bá bàbá rẹ sọ̀rọ̀ mí tẹ̀wọ̀n ní mọ̀gbà tí fún bàbá rẹ pé ọ̀rẹ́ mi báwo ló ti wá gbàgbà kúgbà fọmọ rẹ báyìí tọmọ rẹ wá fẹ́ máa làlẹ́ ọ lọ́wọ́ tẹ̀wọ̀n bàbá bá ti fẹ́ káwọn bàbá wọn mọ̀ alọ́mọtọ́ lẹ́kọ̀ọ́ tọ́mọtọ́ lẹ́kọ̀ọ́ bá fẹ́ bá ní sọ̀rọ̀ èèyàn máa ń rọra rẹ̀ fún un pẹ̀lú àdúrà pẹ̀lú bíbá wọn sọ̀rọ̀ pẹ̀lú ahọ́ntọ́lẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá fẹ́ yóò fà àwọn obìnrin mọ́ni àìmọye òbí ló ti gbọ́rọ̀ lẹ́nu ọmọ ní ìsìtò ti mọ̀nà àìmọye òbí ló ti ti torí pọ́mọ́ pè tó di mùsùlùmí báyìí tó ọlọ́run ṣàánú àlọ́kan ní ẹni tó fi ṣàánú àwọn òbí rẹ̀ àwọn náà gbọ́dọ̀ máa ṣàdúrà rẹ̀ àbí ó ti tó pé káwọn wà lùjẹ́ náà káwọn bàbá wa wọ̀ náà káwọn ìyá wa wọ̀ náà ta nínú rẹ̀ ó dùnú wa bẹ́ẹ̀ kọ̀fẹ́ torí pé ó wù wá kí bàbá àti ìyá wa kájọ wà lálùjẹ́ náà kọ́mọ̀ bà wá kábàámọ̀ burúkú eléyìí tó ṣe pé ọgbà correction tẹ̀mọ́rú àbámọ̀ àbámọ̀ kan àti ọgbà correction onílẹ̀ àbámọ̀ pé ha mo ti ti ń gbìyànjú pé màá bá dájú sọ́ọ́ dáàdì tí wàá kú àbámọ̀ ọ̀gbà correction o ó ti sí ọ̀pọ̀lọpọ̀ báyìí sẹ̀mọ̀kẹ́yìn ní ìtẹ̀ǹtì ń gbẹ́sìn yìí ọ̀pọ̀lọpọ̀ náà ti ní intention pé inshallah inshallah màá approach dáàdì mi àwọn na púpọ̀ wà dáàdì mi ti ṣubú sínú ẹ̀ àwọn kan púpọ̀ wà tí mọ́mì mi ti ṣubú sínú ẹ̀ mọ̀ wá chance tó chance àbá wọn kàn fóònù dáàdì ti kú lánàá mami rẹ ti kú láàárọ̀ yìí sàárè ló ti lọ tún sẹnu ìyẹn nípa àti gbọ́dọ̀ fa àyà níní kún ọ̀rọ̀ wa láì yasa a gbọ́dọ̀ fa àyà níní kún ọ̀rọ̀ wa tuma pé bàbá mi sá ti ṣe màmá mi wà nù àtìsí kí ni tuma kí n máa kó ara yìí kí n má lè sọ fún bàbá mi kí ni tuma kí n máa sàlàyé fara yìí kí n má lè sọ fún yà mi màtọ́ náà ó sì kọ́kọ́ pa ànábì láti ẹ̀ ó ní wa anzir ashiratakal aqrabi àwọn mọ̀lẹ́bí rẹ àwọn ọ̀bátan rẹ tó súnmọ́ ọdún ní kò fi bẹ̀rẹ̀ tó kí ló dé tó fi jẹ́ pé àwọn òní tún lé wa sí ilé ńlé láàmú kan à ń bùkátà láti jẹ́ pé apá àwọn bàbá wa apá àwọn ẹ̀yà wa náà ṣẹ̀ṣẹ̀ ọ̀lọ́ bọ́tùkẹ́lọ́ ahọ́n tọ́lẹ̀ tí yín ni kẹ́ ẹ sọ kì ṣe tí yín kẹ́ ẹ tú láti ẹ̀ nù ẹnìkan wá ń bú ọ àwọn tó bá pé tó ń pépè lọ sí rẹ bá wúlò ṣebí bàbá rẹ nù ṣebí sùfin bàbá rẹ ṣebí bàbá rẹ nù ṣebí bàbá rẹ nù ológun nù ṣebí bàbá rẹ nù lẹ́yìn tí wọ́n bá ti sọ fún bàbá rẹ̀ wọ́n láti ṣe ro wàzírọ́ tún wíṣọ́ ọ̀fọ̀rọ̀ wọ́n fi ẹsẹ̀ bàbá bí ọmọ wọ́n fi tọ́ máa ṣe kí ni wọ́n fi ṣèṣì ro fún bàbá tí ẹni kọ́ sọ kì í ṣe tí ẹni kò tú láti bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ nù kí ni tí ń bẹ́ mi yẹ́s bàbá rẹ̀ ṣe sufi wọ́n sọ fún kọ̀gbọ́ sọ wa ṣé ìwọ lágbára tó fi lè mú yẹn by force bàbá rẹ̀ nù ológun ni ó ti sọ fún kọ̀gbọ́ ṣé wọ́n ní agbára tó yẹn fi lè mú yẹn by force sẹ́nìkan nínú yín كن إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء ليه جاتين àwọn bàbá bàbá náà táwọn náà bá láǹfààní láti gbọ́rọ̀ ìjọ kan láàyè ó yẹ kẹ́yìn náà lọ mọ̀ ọ́ ike ọ̀pọ̀lọpọ̀ bàbá bàbá wa tó pé tó bá ti ń wò fáwọn dàgbà jẹ nìkan lọ agídí máa ń dà wọn láàmú ò ní fẹ́ gbọ́rọ̀ ẹni tí ò tó wọn ó lè máa tanra rẹ̀ jẹ́ kó máa pé sọ́ọ̀ mẹ́ni tó ń bá sọ̀rọ̀ kò sí mẹ́ni tí ń bá sọ̀rọ̀ ebí èèyàn ni alìjánu ni wọ́n ní àbí màláìka kí ni tọ́ jam ebi èèyàn náà ni ọtí máa yàgò ebi èèyàn ni ọtí ó sòtọ́ fẹ́ sá fún sùúrù rẹ tí sùúrù rẹ ọmọ ilé ọ̀ka kí á nì tó máa pé sọ mẹni tó ń bá sọ irọ́ lásán ẹ a máa mẹ ẹyẹ sọ́jú lọ ni ìbá wà lá bí ọ irọ́ lásán ni ọ̀rọ̀ tán ọ̀rọ̀ tán ìbá wà lá bí ọ̀rọ̀ tán kò burúkẹ́ni tó a bí kọ́ dáa ju lọ ní gbogbo ọ̀nà púpọ̀ ìbẹ́yìn náà ti rí inú gbèsè ayé bọ́ máa tẹ bí sẹ́yìn fún lówó oúnjẹ náà lọ padà dẹni tí ń bọ́ọ̀lù gbèsè ayé nìkan gbogbo olúlu yẹn lómi ọmọ bọ́ níbi tọ́lọ̀ nkẹ́dé eléyìí ò burú o kọ́mọ yín ju yín lọ abó burú ni kò burú yóò bá bàbá gan yóò tún àwọn èèyàn lẹ́yìn pé ilé òun ọmọ mi lọ́kọ́ ilé òun náà lọ́kọ́ ilé òun náà lọ́kọ́ òun ò sì tì tó kó yàn lẹ́yìn tó ní ẹ máa bá ń dúpẹ́ kí ló dé ẹ wá dúró létí tí mà kọ́ ni mọ́sálásí jimá mọ́sálásí jimá mọ́sálásí kọ̀mọ́ pé mọ́sálásí wọ́n pè ó ṣe fi lé jimá wọ́n pè tó torí ti eléyìí báyìí ẹ rí i pé kò burú lọ́dọ̀ wọn kọ́mọ wọn lówó jù wọn lọ ṣùgbọ́n burú wọn kà kún ike kọ́mọ wọn mọ̀ nípa ẹ̀sìn jù wọn lọ ìdí nu tó fi jẹ́ pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn táwọn bàbá rẹ ọgbọ́n ìgbà dákẹ́ ń bẹ̀ wọn àlọ́rọ̀ kan pọ́lọ́ ọ̀gbìn kí ló fẹ́ máa sọ fún amẹ́ à dákẹ́ ń bẹ̀ ẹni tó bá rí ilẹ̀ mọ́sálásí tí ọ̀gbà dájúdájú ilẹ̀ ọjà ń retí ẹ̀ tọ́lá ń fi táyé burú dé nìyí ó lè gbálẹ̀ sọ́ọ̀tì ó lè gbálẹ̀ sọ́ọ̀tì tẹ́tẹ́ bá rí sọ́ńkọ́ ní gbà fún Jésù kìí ṣe gbogbo àwọn tó wà ń bẹ nìkan náà lọ́mọlẹ́yìn Pọ́ọ̀lù àwọn mùsùlùmí mi náà tí ọ̀dà kọ̀mọ̀tọ́ fẹ́ bẹ̀sìn wọn jẹ́wọ́ náà jahannama rọrùn ẹ̀rí táwọn náà péjọ ọbẹ̀ yọọ máa ṣe pé ẹkẹ á lè lu tó náà máa kó àwọn lè lu yà torí di eléyìí báyìí ọ̀dọ̀ wọ wa ẹ̀yin bàbá bàbá ẹ má gidi kó náà rọ yín o ẹ yé tẹnra yín jẹ ẹ kan o ẹ kàn sọra yín dẹni tí ó da dọ́rùn mọ́ tọ́ ni nítorí pé lómi ti burú jù lórí ìbàjẹ́ ti ń ṣe kò ní fààyè lẹ̀ fọmọ láti lè bá sọ̀rọ̀ bá a ti di kó ọmọ ń bọ̀ tó ọmọ rọra ń rẹ́rìn músẹ́ ọgbà ọfẹ́ ti mẹ́sẹ̀gì kan sínú pé kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ ọba lọ́rọ̀ kan bá mi sọ yí ẹni kọ́ lọ sọ fún a ah, wọn gbọ́dọ̀ bẹyìn sọrọ. bàbá maka bàbá fìtínẹtì tí wọn bá gbọ́ lẹ́nu ọmọ rẹ ọgbọ lẹ́nu ara àtà ọgbọ lẹ́nu ara àtà lẹ́yìn náà kí ló burú kọmọ yọ mẹsì jù yín lọ kí ló burú nu lórí ti wà gbàtí ti burú olówó lọ wọn burú kọ jù lọ àwọn bàbá tí ọdá ọ náà tún máa ṣe fatiwa ńgbà tó yẹ gbogbo ti di méjì eléyìí jágbó ti ṣe jẹ́jà rè ẹ̀yin bàbá bàbá ẹ̀ má gidi kó nu ọ̀rọ̀ tìyàn àtẹ̀yìn ìyá náà tẹ̀yìn ìyá náà ẹ̀nà má gidi kó nu ọ̀rọ̀ abẹ́fẹ́ náà gidi hárì ẹ tiẹ̀ kọ́kọ́ gbọ́ ná ẹ bá yọ da fún ọmọ mi wọn ní pàkó ní pàkó láàrin ẹni ẹlẹ́ni ní bá ní rí sàlàyé tó fún mi ọlọ́run da fún mi láti múlò àmọ́ láti bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí mo ti mọ́nà pé múlò kọ́lọ̀ ń ṣe rọrùn kí ló burú mẹ́ báwọn rẹ ọba bu ọ pé ọmọ rẹ ló tùkù ń gbọ́ tọrọ ọ̀tá mi wá ló kù ń máa mo bá gbọ́rọ̀ ọmọ mi ó ṣe burú sọ̀rọ̀ ọ̀tá mi ló n máa gbọ ọmọ mi bá mi sọ̀rọ̀ ń ẹsẹ pé káwa lọ yí alágídí burúkú kàtó ọmọ sọ̀rọ̀ lákọlákọ pé mo fi ń da yín lójú pé tẹ bá kú lórí bẹ́ẹ̀ ṣe wà yẹ wọjà ánámà ni à sẹmọ káwọn sọ pé tọ kò burú yá ánámà rẹ nǹkan oníkọ wàá fà wọn sí tó gbogbo nǹkan fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tá a bá sì tẹsọ mú ńkọ kì í bàjẹ́ náà. Alaikum. so dábọ́ kú sókè rẹ̀ lágbára kó bí àwọn tí ìlọrí síwájú tó tó pé lọ́kùn bàbá àwọn olóhùn àwọn òbí wa fi fẹ́ lẹ́yìn tó wọn lẹ́yìn àwọn ẹ̀rọ wọn kí àwọn ọmọ lè ìjà ìmọ̀ wà fún àwọn báyìí tó bí náà wọn fún àwọn ọmọ báyìí. ẹni tó wá yẹn ń ṣe Islam tí ì ṣe Islam gidi wọn kàn jókòó Islam gbogbo ojúṣe mùsùlùmí kìí ṣe wọn kàn jókòó Islam bí ẹbọ bí ó sà náà ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ lọ́tọ́ bá kú sáwọn ọmọ lè ṣàdúrà fún ọlọ́mọdé ọlọ́mọdé á sí ọlọ́mọdé á sí torí pé àìmọ̀kan àwọn nǹkan tó pé kò bá nínú nǹkan táwọn èèyàn ń wọn ń fẹnu bọ fọkó tó sùn òpèrà rẹ mùsùlùmí wọn tó ń jájú gbọ́ ti fa wọn sẹ lọgọ lóògùn wọn wà oṣù wọn wà lẹ́gbẹ̀ àjẹ́ wọn wà nárínárí ọ̀daràn wọn á náà ló sún islam lódodo kò sí ń islam pẹ̀lú gbogbo rọ́bìṣì ẹsikíìsì wo lẹ fẹ́ fún lórí ibú mbẹ ẹsikíìsì wo lẹ fẹ́ fún lórí ibú tí ń pọn ìjàpá wa mú kíláàsì yọ pọn ìjàpá lẹ́yìn níbi ọmọ tuntun ogun nìyẹn hm? ní ìjọba wa sọ pé àìmọ̀kan lọ́fà ẹgbọ́ nǹkan mbẹ àìmọ̀kan rú ewu àìmọ̀kan ló mú kọ́ ọmọ ká lílí fáti dípò fáti ànú sọlá àbẹ́rẹ́ rí nǹkan mbẹ gbogbo àwọn kan tó unacceptable ni lọ́pọlọ gbogbo ọpọlọ ọpọlọ ọpọlọ tó bá gbádùn rubbish wọn ló ṣe kú abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ rọ́bìṣì ló ṣe kú wọn á sọ pé ẹ ah, torí pé ẹ ah, kíní ní jẹ ẹ ah, wọn ti pè mahmudu lọ jẹ kú náà wà fún ọlọmọdé àtàdúrà ọjọ́ bó ti fi jẹ ọjọ́ bó ti fi jẹ sọkọ kálukú kéè sára because when you go wọlọ́dàra rẹ rí ẹni tó fi sílẹ̀ òní láǹfààní àti ṣàdúrà fún nàtó òkùnkùn jẹ́ mùsùlùmí gidi náà náà lè jẹ tàbí àti sọ pé ò lè ṣàdúrà fún táwa àjogún ẹ àníjogún ẹ òkè má kọ ọ̀rọ̀ owó lélẹ́yìí o ọ̀rọ̀ àdúrà mo béèrè o tó yé wa <laughs> ẹni tá ti ní lè ṣàdúrà fún àníjogún ni àníjogún ẹ torí pé tí Islam rẹ bá ti wà doubtful owó rẹ ńkọ́ kò sí ní ta ti ṣe o kò sí tá a fẹ́ fi ṣe wọ́n kó lọ sí bẹ́tù málì mùsùlùmí ni wọ́n kó lọ sílé owó àwọn mùsùlùmí owó mùsùlùmí jẹ́nẹ́rà ni kì í fi sẹ́yìn náà. torí ẹ̀tọ́ lọ jẹ́ mùsùlùmí nìsín tó lọ́ọ́ joyè ẹlẹ́bọ lọ́ọ́ joyè ẹlẹ́bọ ẹ sọ pé gbẹ́bọ ní yọ̀ọ̀kì nìkan láàánú kó ti tẹ́ra rẹ ni ẹ tó bá tilẹ̀ kú lórí oyè òfò yẹn ìfẹ́ni tó ti sọ láti ṣe ọlá o ìsẹ́ni tó jogún rẹ o àbí òye wa ẹgbẹ́ ààrẹ kìnnìkan ààrẹ ìṣègùn ọ̀kìnnìkan láàyè ìsẹ́ni tó mọ̀ pé àwọn òye òfo yẹn ẹ̀hẹ́n tó o ti tẹ́ bọ́ọ̀lù o kó tètè mọ̀ láti sìn wọ́n tún wá ti àyà ni yóò tún lọ kọ́ sára plate number mọ́tò <laughs> irú rẹ̀ bàbá lọ lọgbẹ́ ni o sẹ́ni tó sádùn àfọ́dáràn ọjọ́ ìbò tó ṣe náà. aleykum salaam. ẹni tó bá fẹ́ ìmọ̀ ìfẹ́ tí wọ́n máa di àwọn àwọn ìdílé tó lè máa di ìrọ̀rùn láti wọlé tí wọ́n máa di ìlú bóyá wọ́n ti lọ tó gbọ́ láti bóyá tó ń sọ̀rọ̀ lẹ́ni tó pera rẹ̀ mùsùlùmí tí sì tó ń sóògùn tí ń sóòsà kí sì máa wá mọ́sálásí ọwọ́ abímọ ọwọ́ apá wọn táwọn lè lọ mo rò pé ẹni tó bẹ́ẹ̀ lọ ti contradict ara wọn torí pé sọ láti ti ń ṣe pẹ̀lú pé ń sẹ́bọ́n sóòsà ṣé sọ láti jẹ́ sọ láti mọ̀ ọ̀jẹ́ sọ láti mọ̀ bó o pé àwọn ọlọ́fẹ́ lọ sí ibi ìran àwọn akpé ọ̀kúkọ wa jẹun bí àkúkọ ọ̀gbọ́dọ̀ lọ́bẹ̀ ọjọ́ ló ti wọ̀ ìyẹn ni pé tẹ bá jẹ́ mùsùlùmí tẹ bá ti lè ṣe tó lè da ìsìláàmù yẹn rú ẹ̀ jẹ́ mùsùlùmí mọ́ náà ṣe business ó wá sọ fẹ́ẹ́ kan pé bíwáṣẹ́ nìyẹn mú èdè owó mọ̀ wá fóun dá ọmọ ilé tí òun fi ṣe business tó lọ máa ń gba commission bí a àwọn percent ọ̀gbìn ní àgbẹ̀mí ní every month láì jẹ́ pé ẹnìyẹn mọ iye percent tí owó rẹ̀ fẹ́ jẹ́ nínú owó tó ẹsẹ̀ ní ìdájọ́ ẹnìkan òun ṣe business wọ́n á sọ fẹ́nìkan tí ọmọ ń pa business tó lówó wọn á ní kó gbé five million wá àwọn ọmọ ti business so you don't have any problem wàá máa gba five percent sí five million lóṣooṣù as profit so láì ti ṣe láì tàbí five percent sí five million ó ti dé lómi ẹ̀yin mathematician wa Now fifty two fifty thousand so lóṣooṣù ẹnìkan títí gbà díẹ̀ five million náà tún pé yàtọ̀ sójú owó wọn á ní kí ni ìdájọ́ rẹ̀ rí báyìí bọ̀ yàtọ̀ sí kókó sí báǹkì báwọn náà sọ pé báyìí lọ́ọ́ máa gbà ní percentage lórí owó rẹ̀ rí bá gidi ńlẹ́lẹ́yìn tó bá ti kówó rẹ ti rú rẹ kọ́ lọ gbogbo tó ti gba lórí rẹ haram ni kò gbọdọ̀ jẹ kò gbọdọ̀ jẹ nítorí pé nínú àdìsá nàbọ Muhammad sallallahu alaihi wasallam oní kullu lahmin nabata min sihtin fannaru awla bihi gbogbo ẹran kẹran tó bá fi lè hù lára wa látàrí haram tá a jẹ iná lọ́lọ́run fi gbọ́n nù. torí de eléyìí ẹni wà ń tó bá ti gbà bẹ́ẹ̀ wá dá padà eléyìí ẹsẹ̀ eléyìí haram gidi ńlẹ́lẹ́yìn nítorí pé ní mùdọ́rọ́bà onáníkẹ́ni kan pé kí n gbówó wá wọ́n mọ̀ sí bá mi ṣe business so ìmọ̀ agbówó yẹn kalẹ̀ àwọn business ni wọ́n mọ̀ fi ṣe á bí ó ti ṣe máa lọ tí ó máa bọ̀ àwọn akọ àkọọ́lẹ̀ á sọ àsọyípọ̀ lórí pé iye yóò wù èrè bá jẹ́ táwọn ọmọ iye tó lè jẹ́ báyìí báyìí láàmà kù bí ká sọ pé gbogbo iye yóò wù tọ́lọ̀ ń bá sọ pé kéré ọ̀jẹ́ á máa pín lọ́gbọ̀ọ́gba ni àbí èmi tí mo lówó. màá kó ìdá méjì èrè wò kó dà kan rẹ̀ àbẹ́mi tí mo lówó màá kó ìdá mẹ́ta èrè wọ́n tó ṣiṣẹ́ kó dà méjì àbátòdìjẹ́ rẹ̀ wọ́n tó ń fi ṣiṣẹ́ kó dà mẹ́ta èrè èmi ó kó dà méjì kí ni ìdá méjì wọn jẹ Allahu kí ni ìdá mẹ́ta yẹn jẹ nìkan ó dìgbà tá a bá parí transaction yẹn ẹ wá lè fi sórí pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ láàmà síwó táàmà mọ iye tẹ́rẹ̀ bá jẹ́ ojoojúmọ́ láàmà sí bẹ́ẹ̀ oṣooṣù láàmà sí bẹ́ẹ̀ ọdọọdún láàmà sí bẹ́ẹ̀ eléyìí dá lórí bí irú business náà bá ń ṣe bó bá ti ṣe rí àti irú bẹ́ẹ̀ bá ti ṣe gbára yín gbọ́ sí. èèlò gan-an ló lè bọ́ sèmi tí mo lówó lọ́wọ́ àmà. Ah, ó dìgbà tá a bá parí transaction èló gan ló lè jẹ́ tìwọ́ tó ti tẹ́ àmà ó dìgbà tá a bá parí transaction níjọ́ sẹ́ni tá a wá gbówó fún tọ́ba ti lè ṣe ntọ́tako mẹ́jẹ̀mú tá a jọ fi lélẹ̀ ìdí ẹ̀yìn adìẹ lọ́ọ̀mà rà lọ́ọ̀mà ta o ló ń bá kúkú dárò pé kó lọ́ọ̀mà sí léyà kó jẹ́ pé àwọn gangan fúnra ara wọn làwọn máa ti adìẹ làwọn máa produce ẹyin tẹsí ma pé gbogbo business bó ṣe dùn náà lọ lágbọn fi tọkàn ọlọ́run bá ní káwọn adìẹ ó sì di ẹyin gbogbo nǹkan ọba lọ déédéé má tóbò bá ṣẹlẹ̀ ta ni ó forí fa ẹni tó gbowó ni o torí kò ti takò mọ́tẹ̀mọ́ ẹni tó gbowó kalẹ̀ ẹni tó lówó sọ yìí pé èkó lẹ́ẹ̀tì lọ rajà ẹni tó wá gbowó fún ọwọ agba abakaliki lọ olè wa dáná wọn fi wa gbowó lọ́dọ̀ rẹ̀ tani ó forí fa ẹni tá a gbowó fún ni torí ó ti tako májẹ̀mú ẹni tó gbowó kalẹ̀ ọ̀sán ni kí ẹ máa fi rìn o ẹ mọ̀ wọ̀pọ̀ alẹ́ o wọn ní night bus òun rò pé yọ ya jù àtọ́ ya sí kí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n bá gbowó lọ́wọ́ rẹ̀ tani ó forí fa ẹni tá a gbowó àmọ́ kọ̀tàkù fi kọ̀tàkù mọ́tẹ̀mú bàbá olówó ọlọ́run akádàrà kábúrú ọ̀sẹ̀lẹ̀ bàbá olówó ní òkòrí fà bófin ọlọ́run ti sọ bàbá olówó ní òkòrí fà eléyìí ni ń pè ní al mọ̀dọ̀rọ̀bà tẹ́lẹ̀ ìjàgbé tuntun àmọ́ rúkó àwọn gba ibà ìrìbá gidi náà. àwọn àwọn ìlú tó jẹ́ pé pé àwọn tó láti gbé àwọn mọ́tò kan báyìí sí àwọn àwọn òbí lápẹ̀rẹ̀ sì yẹn wọ́n mọ́tò yẹn ti di ti àgbo márùn tó jẹ́ kí àgbo pé ó ti di pé àti mọ́tò àti òfin ẹ̀ka àti pé ìlú fi hàn lọ. tó lè jẹ́ pé ìyẹn wọ́n wọ́n mọ́tò yẹn gbá nígbà ní máa ṣe láwọn ìlú ìtàkùn ìyẹn wọ́n wọ́n mọ́tò bí kọ́ńtì fáìlì ẹ̀sìn mọ́tò ìwádìí ibi tí ìyẹn lọ àtúmọ̀ kẹ́rọ̀ jẹ́ pé àtúmọ̀ fi ṣàìkò tó kó àtúnṣe ìwà wà onímọ̀tẹ̀ wọn ọ̀dẹ̀ ní ṣe àti tọ́wá tó dé lọ́mọ tó ọ̀sẹ̀ ọ̀kan ṣe tó wọn ọ̀dẹ̀ ṣe lẹ́kùn láti jẹ́ kẹ́kẹ́ yẹn kólé láti jọ̀lá tó tẹ́ bọ́ọ̀lẹ̀ lórí eré ni ìyẹn ni pé tí mọ́tò tá a wọ̀ bá dúró tásìkò sọ láti sì tò táwọn lè ṣe sọ láti nu mọ́tò ẹ gbọ́dọ̀ ṣe sọ láti ọ̀ràn yẹn nu mọ́tò àyàfi tó gun bá wà ọlọ́mọdé arógun ọlọ́ni fẹ́ in khiftum farijalan aw rukbana ọlọ́ni tẹ bá a lójú ogun ẹ ṣe sọ̀láàtì lẹ́ni tó ń rìn lọ ẹ ṣe sọ̀láàtì lẹ́ni tó wà nínú nǹkan àgùn kò sí tó burú mẹ́ mọ́láì sógun ẹ gbọ́dọ̀ ṣe sọ̀láàtì ọ̀ràn yẹn nínú nǹkan àgùn ẹ lè ṣe náfìlà ń bẹ yàtọ̀ sí sọ̀láàtì tọ́jú ọ̀ràn ẹ lè jẹ́ bó ti jẹ́ ẹ wá sọ pé gbàtà àmọ̀ pásítọ̀ magrib kò jìnnà sí ìṣà ó jìnnà ó jìnnà nítorí pé àsìkò magrib ń bẹ ila an yaghiba ash-shafaqul ahmar títí tí àwọn papọ̀ fi parẹ́ lójú sánmà tó bá ti parẹ́ gbà náà lákòókò ìṣá ìwọlé àṣírí láwùjọ tí wá ń bí wípé ó kéré jù láàrin one hour láàrin ìgbà tó rùn wọ̀ sígbà tí àwọn papọ̀ yẹn parẹ́ tásìkò magrib tásìkò ìṣá ìjọ wọlé tásìkò magrib lọ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ islam gbàtí malayika jibril wá kọ́ anabi sallallahu alaihi wasallam lákòókò sọ̀láàtì gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan ọ̀tọ̀ lásìkò tó wá fún lánàá ọ̀tọ̀ lásìkò tó wá fún lónìí yàtọ̀ sí magrib nìkan àsìkò tó wá fún lánàá ló tún wá fún lónìí eléyìí ṣẹlẹ̀ mẹ́kà níparí níjọ́ kejì wá sọ pé sọ ma kọ́tọ̀ lásìkò tá a ṣe sọ̀láàtì sọ́bìn lánàá ọ̀tọ̀ tá a ṣe nìyí ìgbàtà alùpàjàre yọ tó kùnkùn wà lójú sánmà la ṣe lánàá ṣùgbọ́n lónìí a ṣe ní ìgbà tílẹ̀ ti mọ́lẹ̀ kedere lẹ́bàá ó kù dẹ̀dẹ̀ kó ràn ọ́ yọ la ṣe ìgbàtà ṣe dóhùrù lánàá a ṣe nígbà tó rùn yẹ tàrí àwa sì wọ ẹ̀bá àgbà tí ò jí gbogbo nǹkan tó gùn tó gbogbo nǹkan ti ṣe wà asiri lana, ase ní kété tó o jí gbogbo nǹkan ti dọ́gba pẹ̀lú bí gbogbo nǹkan ti ṣe gùn yàtọ̀ síbi tó o jí wà ní ìgbà tí òòrùn wà látàrí ṣùgbọ́n lónìí àṣe lẹ́yìn ìgbà tí òòrùn tó ti di bí aláwọ̀ yeye tí àwọ̀ yeye rẹ̀ ti kárí ojú sámà tó kù fẹ́ẹ̀rẹ̀ kákó òòrùn ọwọ́ so ìṣá àti lánàá lẹ́yìn ìgbà tí magrib ìgbà tí a ti náà la ṣe lónìí ìṣá àti nígbà tí àwọn òǹpapa tó lónìí kó má títí tó fi di àárín òru àbí ìdákanu mẹ́ta òru ọwọ́ sọ pé ma bayna hadhayni waqtun ń bẹ láàrin àkókò méjèèjì tàná sóni àkókò ń bẹ láàrin tàná sóni àkókò but àkókò kan ilé ìtẹ̀lẹ̀ maka bàtà wọn dé Madina anabi sallallahu alaihi wasallam wa sọ nínú hadithi abdullahi bin umar ó ní àkókò sọláàtù magrib ń bẹ títí tí àwọn papò fi parí nírú àwọn àwùjọ míì ẹ̀ one hour thirty minutes ó kéré jù kó tó di pé àwọn pápá yẹn ó parí kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní yellowish kọlọ̀ tó máa ń ṣẹ́kù lójú sánmà tó rùn bá wọ̀ ìgbà mi ò máa ń di bí red so ńgbà tí gbogbo kíní yẹn bá parí kò lójú sánmà lásìkò ìṣá ìwọlé ibi tẹ́ ti rí dáadáa òun náà níbi tó yẹ pé kò sí náà mànàmáná yìí òbí nàìjíríà ní sọ yìí sì láti rí kọ́lọ̀ ń bá wa tún ṣe kò sì sáwọn ilé gíga gíga gíga tó lè jẹ́ kéèyàn ọmọ rọ ọ̀kan ẹ̀ pé gbogbo ẹ̀sìn rẹ́ gí báyìí bí ìdodo ẹ̀fọn ẹ̀hẹ́n ẹ lè rọ ọ̀kan níbi tí máa ń dàbí ìgbà tí ilẹ̀ papọ̀ mọ́sánmà téèyàn bá wọ ọ̀kan ọ̀kọ́ papọ̀ àmọ́ torí dídínà tó dínà sí i tó ìbẹ̀rẹ̀ ti rí kíní yẹn tó bá ti kó bí ọ̀gá ti kó tó bá kànfàní wà láti rí ní ìsẹ́yìn rìpò ti kó torí àsìkò ìṣá ẹ̀ ó dínà díẹ̀ sásìkò magbè lẹ́yìn náà nígbà tí wọ́n bá ti wọkọ̀ ọba àwọkọ̀ lágo mẹ́ta ẹ̀ má ṣẹ̀ṣẹ̀ mọ́tò sì dúró títí tó fi di pé àsìkò ìṣá ìwọlé àti mọ́tò dúró ló ti sọ láti lọ àṣírí rẹ̀ gbaná ló ti sọ láti lọ mọ́tìrì rẹ̀ gbaná ló ti sọ láti lọ ìṣá rẹ̀ o sì lẹ́sẹ̀ kan lọ́rùn nítorí pé ìwọ o finú fẹ́ dán màámà lọ́sọ̀ láti lára àbí òye wa àmọ́ wọ́n ló nípinnu ọkàn tí o bá sí bó ti ṣe jẹ́ yìí ìbá ti ṣe sọ láti báyìí ìbá tún ti ṣe sọ láti báyìí ẹ̀ ń bá tó ti ṣe sọ̀lá ti wà tó rà ìgbà àmọ̀ tó ọba kú kó tó di kó ṣe náà. Aleykum salaam. ìdíwọ́ yìí sá tún wà ń bẹ̀. ìdíwọ́ yẹn kò kó ń bẹ̀ ẹ yóò ṣe sùúrù náà títí wọn fi bá a mú kó ń bẹ̀ nítorí ọ̀sà kò sí nínú àwọn àárẹ̀ eléyìí tó lóògùn bọ́yọ́ náà ò jẹ́ kí wọ́n rógùn rẹ̀ ó sì máa wógùn rẹ̀ àmọ́ gbèsè yẹn ń bẹ ọlọ́run bá sàmójú kúrò fún ọ lórí ẹ̀ nítorí kọ́lọ̀ ti sọ pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ẹni tó bá jẹ́ aláàárẹ̀ àbí máa ń bẹ lórí ìrìn àjò ó lè pa àti ṣe sùyàmù jẹ ṣùgbọ́n yóò san padà láwọn ọjọ́ mi ìyànní tó bá ti parí ìrìn àjò rẹ̀ ìyànní tó bá ti gbádùn eléyìí ó ti gbádùn tó fi kú ajẹ́ pé ọlọ́wọ́n sàmójúkúrò rẹ̀ náà àlẹ́ ìkún sọ. kóbìnrin kó ti rọ́bà márùn kó tòwú márùn wọ́n ní sẹ́ ń bẹ lábẹ́ attachment kò sí lábẹ́ rẹ̀ wọ́n bẹ lábẹ́ pé ó wú irun rẹ̀ láwàní ó irun rẹ̀ láwàní under condition wọ́n pé ńgbà tó parí sẹ́wọ̀n kí tó máa ń dì tó máa ń dì tó bá dé parí ibi tí irun rẹ̀ parí sí náà ni wọ́n di rọ́bà mọ́ wọ́n ti tán kókó torí pé ńgbà mi ẹ̀ rí i pé irun mi ò gùn tó irun tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn oṣù fẹ́ bá wọn ti kọ́ ráìn torí ẹ̀ nígbà míì ìyá dèrè ó máa ń fi òwú yóò kó wùjọ yóò kó wùjọ yóò kó wùjọ yóò nà bá kan yóò fi gùn tó báwọn yóò kó ti ṣe gùn yóò wá pàápọ̀ márùn rẹ̀ wọn ó ti pọ̀ ọ̀dà catchment ìgbà míì wọ́n máa ń ṣe rọ́bà náà bẹ́ẹ̀ tí wọ́n papọ̀ márùn tí wọ́n wàá tún wé ní rọ́bà ọlọ́dà catchment àmọ́ wọ ọkọ kan ráǹpù rẹ̀ pẹ̀lú rọ́bà kò sọ́dà catchment tètè bá sọ pé tó sì tọ́ gómìnà ọmọ kò wú àbí rọ́bà dérí kò sí tó burú mbẹ lópin ìgbà tó bá ti pé ń ṣe nǹkan oṣù àmọ́ tó bá ti parí nǹkan oṣù kó tù sẹmẹtọfà torí pé tá a bá sàlù àlá islam sọ pé ká fọwọ́ pa gbogbo orun orí wa rọ́bà àtòwú òsì ní jẹ́ kọ́wọ́ kan gbogbo orun orí kí lọ́wọ́ ọmọ kan bẹ̀ ń rọ́bà àbówù ni rọ́bà àbówù èsì ṣe ìrùn náà. nwanne ní ẹni tó lánìyàn kó fẹsẹ sùyàmù Ramadan tó wá ṣe tìjọ kan àbíjọ méjì lọba kú ó sì tún ṣẹ́kù ń tọ́sẹ́kù a sì mọ̀ kó ku ètè sùyàmù táwọn mọ̀lẹ́bí ọba àtàn ni wọ́n bá àtàn torí pé ó ti kú sọ̀rọ̀ yẹn bóyá nǹkan tó ń sọ ni kó ti dà níyàn gbogbo sùyàm látàlẹ́ a sì ti sọ pé ẹ má máa dà níyàn gbogbo ẹ̀ wọ́n èé dà á pọ̀ ọ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa dà kódà bọ́ dà níyàn rẹ̀ pọ̀ àní kìí sọ̀rọ̀ yàn lórí ẹ̀ ètò ọbọ̀ láyé nìkan lọ́ra yàn lórí ẹ̀ bí kéèyàn kú látùbà ni ó ti sọ látù sùtù tani ọba ti sọ látù tó tani ọba ti àfùtù tani ọba ti mọ́kìrìbà ti ìṣá ìtòní ó sì ti dà níyàn lónìí pé gbogbo sọ láti lòun ó tambe mo rò pé yé wa torí rẹ nǹkan tí àsìkò rẹ̀ ò tí ì tó kì í sọ̀rọ̀ ẹ̀ lọ lójú. ká wa yẹn àbí òkú wa yẹn ó ṣe méjì so ṣùgbọ́n látàrí rìnrìn àjò ó wá jẹ gbèsè jọ márùn inú rìn àjò náà lọ wà ó ti àbá ìjọ mélòó na kan ìjọ márùn náà náà lè kó sọ. wọ́n ní sọ ṣé irọ́ kan pàtó wà táwọn lè pè ní rọ́ṣúnà àmọ́ kò síbi ara àsọkúsọ nìyẹn tọ́ba pé rọ́ṣúnà bá wà sẹ́wọ̀n pé rọ́bídẹ́ àná àwọn tó wá pé bó ṣe béèrè ni pé ṣé irọ́ kan bẹ tí sẹ̀rí àfaramọ́ padì pa mo rò pé yìí wa tẹminọ́lọ́jì àwọn sọkúsọ ló lò táwọn ọmọ sọ pé rọ súnà tàbí tí rọ súnà bá ọ̀yẹ́ ká rírọ bídà so ṣé irọ́ kan wà tí sẹ̀rí àgbà padì pa bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ mẹ́ta wà tí sẹ̀rí àgbà padì pa àmì ẹ̀gbọ́dọ̀ pé rọ súnà ẹni pé àwọn àfáà ti ń sọ̀sọ́ kú sọ àwọn ẹ̀sàmpù táwọn máa mú àpò lórí lọ torí pé àwọn kan fọ́ǹbù ni so irú alákọ̀ọ́kọ́ onáyìnkọ́ yẹ kójú ogun láwà ìyẹn wá rìn pàdé àwọn ọ̀tá àwọn ọ̀tá wá gbọ́ àwọn ọ̀tá lẹ́yìn yà ṣebí irú yín náà ṣé wọn wá nìwọ̀n torí tó bá sọ pé irú wọn ni wọn pọ̀ ni o sọ̀rọ̀ pé wò sí láàrin àwọn bàtálíọ̀n tí ha torí ruyin náà wọ́n ń wá tán fẹ́ pa inú àwọn ta ni wọ́n wà <laughs> so torí ẹ kó o lè bá a bọ́ ẹ torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé al-harbu khud'ah lógún ẹnjọ́ ọba ogún ògbè lọ ẹlẹ́kejì onáà ní rọtọ pa láti ṣàtúnṣe èèyàn méjì ń jà èsì fẹ́ rí mi ara wọn láti wọn á gbọ́rọ̀ lọ́dọ̀ ẹnìkíní pé ẹnìkejì sọ̀rọ̀ dáadáa ń parí lọsọ kankan o tún ti sáré lọ bá ẹnìkejì pétọ ẹni àkọ́kọ́ náà kọ ọsọ dáadáa ń pa tiẹ̀ náà sẹ́yìn mọ̀ pé gbogbo ìbínú burúkú tó tó kékeré manjaro ti ń bẹ́ẹ̀ nù kálukú yẹn yóò ti yọ dànù kálukú wọn mọ pé káwọn pàdé pé káwọn rẹ́rìn síra wọn ni ìwọ wàá tún sí kẹta àwọn ibi tí wọn bá ti kọ́kọ́ pàdé o pé ẹ̀yin ìyẹn wa ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìdí asan kò bò ńgbà tó lọ tiẹ̀ ti ṣe àbí òye yín sọmọ pé ńgbà tó lọ ti ṣe tó kálukú ti sọ dáadáa nípa ẹnìkejì rẹ̀ ni wọn ń tọ́ka ò ní kọjá lẹ torí pé rọrẹ ọmọ bá hàn bẹ ńgbà tó lọ tiẹ̀ ti ṣe àbí ẹ ẹ lọ ọjà rẹ ọdà assalamu alaikum ọdà alaikum salam ẹ dákun ẹ má gba ṣètọ́ni láàyè mọ́ ẹnì kan ò sì ní mọ̀ láàrin yẹn pé wọ́n lọ fabricate ìtọ́lọ́run fi mú àtúnṣe wa láàmú tún gbà kó lè parọ́ láti ṣàtúnṣe. ẹlẹ́kẹta gbogbo eléyìí wá nú àdéhùn tí Imam Bukhari gbà wá ẹlẹ́kẹta ọ̀rọ̀ tó kọ́ báyàwó rẹ̀ sọ ó lè parọ́ fún ìyàwó rẹ̀ torí kó lè bá àrílégbé kálá bí ó lè bá wà torí pé tíyàwó rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní demand tó bẹ̀rẹ̀ sí ní demand ẹ̀ragbá ẹ̀rawó ẹsẹ̀ gbọ́ ẹsẹ̀ kókó bàbá àtàsù obìnrin ọ̀fẹ́ mọ pé wàhálà wọn ṣe tán fi ń rówó so òun náà wọn máa mọ̀ pé àwọn èèyàn ń jìyà àgbọ̀tọ̀fẹ́ kàn nítorí pé téèyàn bá tó bàbá ọmọ ẹ̀ ṣe kí ló mú ránṣẹ́ palákàrà jẹ́jẹ́jẹ́jẹ́ òun ló ń jókòó wọn náà lọ sọ pé i love you àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn náà lọ sọ pé ọ̀fẹ́ fẹ́ yàwó pàwọ́ lọ́lá wọ́n á wọ́n ò sì lè jẹ́ ká lè wà bóun kọ́ wọn má fẹ́ràn sí i àtijọ́ tó ti fi ọ ní ti fẹ́ tó yé ìwọ náà wọ́n á sọ pé ń bẹ̀ ní ìsinmi pé mo ti àwọn eléwúrẹ́ bá ń gbé àgbò méjì wá àgbò méjì mo fẹ́ náà wọ́n á pé à ń gbọ́ pé sọ pé ṣe sùúrù ṣe sùúrù ọ̀nà ọ̀nà tí màálù ọgbà kò tí ì lè gba màálù ni màálù tèmi ń gbé bọ̀ tóbi tó tó ọmọ tìrìfù ọpọlọ rẹ̀ báyẹn kẹlẹ́ bá jókòó lálàáfíà tẹ̀sí ni wọ́n sọ pé àwọn obìnrin láyé kò tọ́ tó yé wa torí tí wọ́n bá sọ bó ṣe má fún ìgbé sórí two thousand tó wà lápò mi yìí òun náà mo fẹ́ fi ṣe gbá ni mo fẹ́ fi ṣàwo mo fẹ́ fi ṣe kòkó yọ ọmọ òkú ọ̀ǹtọ̀ ó ní more than two hundred thousand tó ń pè two thousand àbí òye ọ tó ọ sọ fún pé à ah, owó ń bẹ kí ẹsẹ pé kò sí sówó kò sówó mọ fẹ́ yàwó àbí ẹ̀sìn ẹ̀gbọ́rọ̀ tó yé tó <laughs> pẹ̀lú ilé wọn ló ti máa bẹ́ lọ́n kọ́ lọ́n ó sí nà fún ọ tó eléyìí jẹba náà sàlẹ̀ ìkùn sọ. bí ẹ̀rí wà fún kéèyàn máa. kéèyàn má sọ̀rọ̀ sẹ́ẹ̀rì wà fún kéèyàn sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ kìí ṣe béèrè ló ń ṣe sọ wá dáa pé kí wọ́n sọ̀rọ̀ mi ò ń dàbí ìgbà tó ń já ọ̀dà kẹ́ ẹ máa sọ̀rọ̀ ńgbà tẹ̀ ńbẹnu pé èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀rí tó wá lórí rẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ pé ńbẹnu pé èèyàn lẹ́kọ̀ọ́ akramakumullah ọ̀nyí àgbẹ̀ǹbì kan sẹ́yìn pé ní òfin ni pé kó o rìn sí jìnnàjìnnà tó bá yí àgbẹ̀ àwọn sábàbí tó wà ń bẹ̀ pọ̀ gan àkọ́kọ́ ni pé kó o lè bá gbé òhò rẹ̀ jìnnà sí gbogbo ẹni tó fẹ́ wò di rẹ̀ ẹlẹ́kejì akramakumullah àwọn ohun tígbẹ̀rí ọmọ amújáde kò yẹ kẹlòmí ọba ọ̀fẹ́tì kọ yàtọ̀ sí wọ́n tó nígbẹ́ rẹ̀ àbẹ́yìn náà gẹ̀ẹ́sì ẹ̀ torí pé ọwọ́ tí fi máa fáyà ara rẹ̀ jáde tí ẹlòmíì bá dá mọ̀ pé gbẹ́ rẹ̀ ah ó lè sókè kakọ́ máa halẹ̀ wájú ẹ̀ pé ẹ ẹ̀bẹ́ntuali ẹ kékeré ní ẹ̀bẹ́ntuali agbóngbẹ̀ torí iyì rẹ ah Islam da pọ̀ Islam fẹ́ pé bá ń ṣe ń rí ọ pẹ̀lú àpọ́nlé nǹkan oṣù sẹ́kù pẹ̀lú àpọ́nlé wọn là kéèyàn kan kàn bọ́ tá a fẹ́ kọ́ máa fọ́gbẹ̀ ẹ̀yin náà bá ti gbọ́ pé ìgbà yẹn pààrọ̀ pààrọ̀ pààrọ̀ ẹ̀ máa fi àtàníyàn tẹ́lẹ̀ ẹ ẹ èmi ni o èmi ni bàbá amórí ẹ sọmọ pé ọ̀rọ̀ tó tún pọ̀ wọ́n tún ti gẹ́ẹ̀tì wọ́n tàǹpù ẹ̀ ọlọ́yẹ dojú tì tẹ́ bá gbọ́ bíbẹ̀ rẹ̀ ṣe mọ́ ẹ̀sìn báwọn náà yí àgbẹ̀ ha tó ń torí délé àwọn olùmọ̀ Islam àwọn àdìsí kan wá bíi mélòó lórí pé ẹ àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ kò sẹ́nìkan tí ọ̀lẹ́kọ̀ọ́ bí ẹni tí ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kejì rẹ̀ nígbà tá ń yàgbẹ́ àwọn àdìsí ọ̀fẹ́ sẹ́rin rẹ̀ ṣùgbọ́n ẹ̀ dì mú torí pé téèyàn bá ti kẹ́kọ̀ọ́ jìnnà àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ pọ̀ lẹ́nu rẹ̀ wọ́n mọ̀ sọ pé ńgbà tó ti sẹ́rin yẹn abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ aha torí wọ́n sọ pé àdàmù dalilin mu'ayyanin la yastalzimu àdàmù madlulin mu'ayyan kò sí ẹ̀rí kan lórí nǹkan kan pàtó kò túmọ̀ sí pé ìdájọ́ kan pàtó kò ní fẹsẹ̀ rìn lẹ̀ lórí nǹkan àbí òye wa nísìsiyìí tí wọ́n fẹ́ sọ fún mi nísìsiyìí pé ẹ̀rí kan pàtó wà tó sọ pé o lè jẹ búrẹ́dì àtẹ̀wà sọ́wà tíṣẹ̀rí àwa dìlẹ̀ ni débi pé yóò fi máa dákọ̀ pé búrẹ́dì àtẹ̀wà àmàlà àtọ́bẹ̀ àbọ̀bẹ̀ àbùlà ẹ̀dá kò sí sẹ̀rí àdìlẹ̀ débẹ̀ yìí ẹ̀wẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ ìtumọ̀ pé àwọn kan lọ kẹ́kọ̀ọ́ dìlẹ̀ nu ẹ̀ríkẹ́ lómi nítorí pé kò mọ nǹkan kan kò fi ọlọ́run tí ó sì máa wúra rẹ̀ kọ́ yọ kápò mà làwọn máa sọ pé ṣé ẹ̀rí kan wà fún nǹkan báyìí nítorí tí ọba ti sẹ́rí àwọn oníṣẹ́ o olódo lásán lásán kí ọ̀dá nǹkan kan mà òrùkẹ́kọ̀ọ́ ẹ̀sìn eré ni because majority nǹkan táwọn à ń ṣe láyé ní ìsàtẹ́ tá a ṣe o lè má rẹ́rìí kan precisely lórí rẹ̀ láwọn nǹkan tó pọ̀ jù torí ẹ̀ náà lọ́lọ́run sọ pé wa idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'u bihi walaw radduhu ila ar-rasul wa ila uli al-amri minhum la'alimahu alladhina yastanbitunahu minhum ọlọ́run ni. tí ọ̀rọ̀ ogun bá ṣẹlẹ̀ àbọ̀rọ̀ kò sógun wọn bẹ̀rẹ̀ sí ni fẹnu wa rọ́ọ̀fù ń parẹ́ níta ẹ̀ mọ̀ ń parẹ́ ẹ̀ mọ̀ fẹnu wa tó bá yẹ dá padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam dá padà àwọn olùmọ̀nù yín ni tí sá ànábì gbogbo nǹkan sọ fún ọlọ́run sọ pé má farratna fil kitabi min shay kò sí nǹkan kan tá a gbàgbé tá a sọ ń pa rẹ̀ nínú alukur'ani bẹ́ẹ̀ ni àmọ́ kì í ṣe pẹ̀lú kọ rẹ̀ tẹmọ̀kẹ́ni tó bá nímọ̀ tó lóye ló lè yé tẹ̀lé ìtumọ̀ sí wípé táwa táwa ti ṣe garaje nǹkan púpọ̀ la mà mọ́tàbá ti ṣe garaje nǹkan púpọ̀ la ní mà torí di eléyìí báyìí ẹ rí i pé ẹni tí ò mọ nǹkan kan yóò máa sọ fún yín pé ẹ táwọn bá ti rẹ́ẹ̀rì kankan nígbà rẹ̀ àwọn ò lè ṣe ẹ̀rí wò ló sọ pé kẹ́ lo fáànù ni nà ẹ̀rí wò ló sọ pé ká lo náì ẹ̀rí wò ló sọ pé ká lo jẹ́ẹ̀ ẹ̀rí wò ló sọ pé a lè lo wc ká máa yàgbẹ́ sí àbánabi lóru ẹ̀ ẹ̀rí pé gbogbo àwọn nǹkan kò sí kò sí lákọọ́lẹ̀ ṣùgbọ́n àǹfààní báwọn èèyàn kọ́ máa nù. torí ẹ̀ làwọn olùmọ̀sọ yìí pé kò sínú ẹ̀kọ́ kéèyàn máa sọ̀rọ̀ lórí ìgbẹ́ a sì fanabi sọlọ alaihi wasallam tọ àdìsí eléyìí rìn lọ ẹnìkan sì sálámà sí kọ̀ dáhùn kí ló dé ó ní mi ìfẹ́ láti dákọ̀ ọlọ́run lẹ́ni tó ṣe wípé ọ wà nípò pé ń sẹ̀gbìn táwọn olùmọ̀sọ kò sínú ẹ̀kọ́. kéèyàn máa sọ̀rọ̀ lórí ìwẹ̀ àmọ́ ń bá ń wẹ̀ ní balùwẹ̀ tó o sì rí dájú pé balùwẹ̀ yín yẹn ẹ̀ tọ̀ sí ẹ̀ kébi ìtọ̀lá nábì ò ti dáhùn ẹ̀ tọ̀ sí ilé ìwẹ̀ ti ní máṣá ọlọ tó o lè sọ̀rọ̀ mbẹ̀ ilé ìgbẹ́ ti sọ̀rọ̀ lópin ìgbà tí ni o tó jẹ́ túláàsì ọ sọ̀rọ̀ ẹgbàmí ẹgbàmí o ẹ̀hẹ́ máa ka kákékeré nìkan yọ sí ọ bí ejò bí eke nìkan ọwọ́ àdìmọ́ ti ní ama sọ̀rọ̀ kú dànù láti tó yé wa omi gbóná burúkú níyàwó rẹ bá gbé sílé omi tó lè bóyá lórí kò sí wàá dà tó lóye á ní ọmọ ní yé bá yé yẹn omi burúkú tó gbé sílé rẹ ẹ so eléyìí jẹ bó ti jẹ àlékún sílẹ̀. lọ́nì kí ló dé tó wọn mọ alukurani tó kà lórí tó wá gbé lọ àbí garaji lọ fẹ́ sí nítorí kọ́ lọ́n sọ pé fọ́kọ̀rọ̀ ó má tẹ̀ ẹ́ sọ̀rọ̀ mí nìkúrọ̀. nítorí ọmọ wà ń wọn kàn fẹ́ ṣe ṣáńṣáń fáwọn èèyàn níta ẹ máa rò pé báyà lè láfi nìkan ní màkè èmi náà mọ nǹkan mí kà tó wà lórí ẹ ẹni kan aṣíwájú wa rere táwọn bá ń béèrè nípa ntọ́ ọmọ anú alukur'an àwọn yẹn béèrè ntọ́ ọmọ àwọn máa béèrè wọ́n rò pé wọ́n ní Usman bin Affan radiyallahu anhu ọwọ́ mọ́sálásí ńjọ́ kan láti kò sọ́láàtì ìṣà wọ́n wá bá fáwọn èèyàn pẹ́ wọ́n àtètè dé àwọn afẹ́yìn lélẹ̀ wọ́n ṣe sùúrù pé kí wọ́n fi dé wọ́n ní khalifa ń gbà yìí bó ti wá fẹ́yìn lélẹ̀ nu mọ́sálásí ní ọ̀dọ́ kan lọ bá bó ti wá lọ bá Usman hàn ní kíló kọ tiẹ̀ wọ́n wá dá ọkọ fún wọ́n wá sọ ike ma ma'aka min al-Qur'an. nǹkan mélòó ló ti ha sórí inú alukur'an pàtọ́mọ̀ yìí wá sọ fún Usman wá sí láǹfààní pẹ̀lú màkà ìmọ̀ gbọ́dọ̀ nàbì sọ gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ láti lè bí ìgbà tó ti pé ìdajì ló fi ṣe kìyàmù lẹ́yìn tó tún wá ṣe níjàmà pé gbogbo yẹn ló fi ṣe kìyàmù lẹ́yìn lẹ́yìn kódà rárá ká má ní nǹkan kan lórí inú alukur'an wọ́n gẹ́gẹ́ bí imam tó fẹ́ ti sọ láti àwọn nídìí láti gbá alukur'an ó má tẹ̀yẹ́ sọ̀rọ̀ tó ọmọ pọ́ há dáadáa ní ọmọ kan wàá sì máa gbìyànjú láti àbí òye wa àmọ́ gbígbé tó gbá alukur'an yẹn ní sọ láti ọ̀ràn yẹn ó pin ìgbà tí ti mọ ọpá ìrójú níbi àti máa fọkàn fara sọ láti lọ dáadáa kò sí nǹkan tó kò sì sí nǹkan tó ṣe sọ láti àwọn tó wà lẹ́yìn wáyé o tó bá yẹ pé násìlà là ń ṣe bí inú Ramadan ó wá pé á gbá alukur'an lọ torí pé kò há gbogbo ibi tó fẹ́ ké tọ ẹjọ́ ọmọ lórí ti ìmáàmù nìkan àwọn àjọmọ́ náà gbọ́dọ̀ gbé lọ́wọ́ àbí òye wa torí kékeré ti lé kí ó la wà à ń sin ìmáàmù náà ti gbọ́dọ̀ rí pé alukurani yẹn kò mú nǹkan àìrójú torí pé ńgbà míì alukurani lè jábọ́ ma lọ́wọ́ tí ó fẹ́ dùn mú sẹ́mi ọ̀kẹ́ dùn la wà ní ọba máa lọ sílẹ̀ eléyìí wà sí dùn náà sọ agbọ́dọ̀ kíyèsí lẹ́yìn náà ẹlòmíì gbogbo alukurani náà lọ ìkàkùkà náà ọkà àdáwò àwọn lè má mú wà torí ẹni tó bá má ké ni kó síwájú àwọn ẹni tó bá sì rọ̀ wá lọ́rùn ní ká ké ìmáàmù gbogbo jama náà wà gbá alukur'ani lọ fún kíni tẹfẹsì náà ò fún abukata tọkọrọ ó máa tẹ sọ̀rọ̀ nínú kúrò ẹjẹ ojúgbà tó bá parí sọlá tó bá fẹ́ sì dáhùn fún pé sọ ha tí ò ha dáa ọmọ àkàkẹ́ wà gbá alukur'ani lọ kí ẹ ti máa tí ìmọ̀ọ́mù náà máa ń ṣe èméjì pẹ̀lú káì gẹ́gẹ́ kí ti kó ń ha àwọn súra yìí dáadáa òun lè máa gbá ìnábòjò kó máa gbójú fáìnà bàbá alágbádá nìkan ẹ̀dá kan ẹgbẹ́ alukurani lọ kẹ́ ẹ má bá ń wo ntí mo bá ń ké tí mo bá sàdìsí à ń bẹ lọ nǹkan má burú à ń bẹ lọ nǹkan má burú màmá tó ti dáa jù náà ni pé tó náà bá ha sórí nìkan má ta kò sí lákọọ́lẹ̀ pé dáadáa gbọ̀n àti kẹ́ ẹ parí alukurani rọmọdán nínú sọ̀láàtì tẹ̀rọ̀wì kò sí lákọọ́lẹ̀ tó bá lè ṣe táwọn èèyàn sá mọ́ lẹ́yìn alihamudulilayi tó bá sì lè ṣe àmọ́ bá tó bá lè ṣe ńkọ́ fẹ́tọ̀kùlọ́rọ́ mọ́sítọ́fà náà ìbéèrè ti parí maaleykum sọ ayọ ẹyin ti béèrè lẹ́kọ̀ọ́. náà. sani tó kú ẹ̀ ṣe mùsùlùmí àkọ́kọ́ nípa ànábì sallallahu alaihi wasallam ọkọ wa tó tá a bá kọjá gba sàárì ẹni tó kún kébè káfún ní ròbà ànújẹ pọ̀ máa ná yan sọ yìí wa káfún ní ròbà ànújẹ pọ̀ máa ná yan tẹ́lẹ̀ wá sọ fún wa pẹ́nìkan kú tí èsè mùsùlùmí á gbọ́dọ̀ ṣe èméjì pọ̀ máa ná yìí á sì gbọ́dọ̀ ṣe èméjì pé nùnà lọ́wọ́ eléyìí ọ̀hán nídìí ká máa ṣe fanfà sẹ́wọ̀n kpọ́lódò lẹ́yìn ẹ̀yìn ọ̀ máa ń pẹ̀ sí. torí pé táàmù àti tẹnu bọ̀ táàmù máa ń parẹ̀ yóò di pàǹsẹ̀ kí àmà ti fàǹfà ọ̀rọ̀ ẹ̀sìn sí lélẹ́yìí ma laysa laka bihi ilm ọlọ́ọ̀lọ́ gbọ́dọ̀ máa sọ nípa tó ọba máa parẹ̀ inú ó sì ń bẹnu tí máa kó yẹn ríra jù ẹ à ń fa kínní kan ni adé ń jiyàn lórí kínní kan pé something you don't know kí ló dé tó máa tó máa fanfa ń àbí òye wa èmi ọmọ ìwọ ọmọ ẹgbẹ́ ẹni tó bá mọ̀ kò sí ní ìdíkẹ́ ṣe introduction náà béèrè yẹn pé à ń ṣe fanfanfa kankan ni àwọn afẹ́ à ọlọ́mọdé à ní dáhùn torí pé ẹ̀sán fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ni ìwọ ọmọ à mo fẹ́ ṣe béèrè nǹkan kankan ẹ̀yin á máa fi solve problem dẹ̀ nfa àmọ́ à ń ṣe fanfanfa kankan ni àwọn afẹ́kẹ́ bá yẹn tó ẹ̀ ní gẹ́gẹ́ bí referee ọjọ́ bó ṣe ẹnìkan fẹ́ béèrè mọ́ náà parí irú mistake wo. ó dìde yọ padà sí náà kò ní sèǹkankan ìmáàmù ti gbé ìmáàmù ti jókòó fún kẹsíọ́fù èmi wá gbàgbé mo ti dìde mo wá bá ìmáàmù kó jókòó lọ àmọ́ padà sí jókòó kò sí sùdúrù sáwù kankan tó so ìmáàmù ti dè náà aleykum salaam náà. bí báwo ìgbà wo lẹ délé aago mélòó lẹ délé ókè ńgbà tẹ́ ti jẹ́ ìṣá ẹ̀ alẹ́ lọ délé tọ́ àtúrì yẹn ẹ̀sùn oníraka méjì torí pé àsìkò rẹ ti lọ lórí ìrìn àjò ó sì tún ti jáde kẹ́ ẹ tó délé sífàtò qada'i sífàtò ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sì ti sán ní gbèsè náà ní bẹ́ẹ̀ sì tó bá yẹ pásítọ̀ rẹ̀ lọ́fẹ́ ṣe ní àti rákà méjì lẹ́sẹ̀ ń bẹ̀ẹ́ méjì náà lẹ́sìn ṣùgbọ́n magreba àti ṣá àkókò rẹ̀ sì tún wà aago mẹ́wàá tẹ̀ dé òun àkókò rẹ̀ wà ẹsẹ̀ magreba rákà mẹ́ta ẹsẹ̀ ṣá rákà mẹ́ta nàá àdàkẹ́ ẹsẹ̀ ń jẹ́ máa náà ló lóore fún yín ahan báyà kẹtẹ fẹ́ fààyọ ni pé tá a bá jẹ gbèsè sọ̀lá tá lè ṣe ń jẹ máa a lè ṣe gbàdánù bí sallallahu alaihi wasallam tọ́jà fún al-Ahzab ghazwatul Khandaq lọ́dún karùn-ún lẹ́yìn hijira àwọn kèfèrí òjò orí sọ̀láàtì làákùrì sọ wọn òjò orí sọ̀láàtì mọ́tìrì sọ nígbà tásìkò mọ́tìrì wa ti wà lóde lọ́wọ́ aṣáálù àlà ọwọ́ pàṣẹ fún akpẹ́kọ̀ fún sọ̀láàtì wọn àkọ́kọ́ ti sọ̀láàtì làákùrì ní jàmá ẹ̀yìn rẹ̀ wọ́n ti sọ̀láàtì mọ́tìrì. torí ẹ̀ tá a bá jọ jẹ gbèsè sọ láti lórí ìrìn àjò nítorí àjò náà ní ká tún jọ sé ní lé ní ládàá ọlọ́wọ́n ọba kó sí àlékún àgbọ̀yé fún anú ẹ̀sìn wa wọ́n ràn lọ́wọ́ lórí àti máa fi àwọn tata gbọ́yé o ọlọ́wọ́n ọba Islam kó gbé ọba kó ọba kó túbọ̀ súnà lọ́wọ́ ọba kó fi òpin sí bídíà kó kó kùtà báwọn tó bá wà ń di rẹ̀ ọlọ́run ọba kọ́ràn wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba kó ṣe ibùpadà sí wa lálẹ́ jẹ̀nà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.